jẹ́ńtúlẹ́dì ni mi èmi kì í ṣe kẹ́nikẹ́ni má tì mí lọ síbi ìjà. Hey guys, welcome back to my YouTube channel if you are new to this channel orúkọ mi ni Omidan Ìbídùnní Ọ̀ṣọ́ ẹ dẹ̀ tún lè pè mí ní Ìbí Ọ̀ṣọ́ so today on the channel mo máa fi hàn yín bí mo ṣe ṣe beautiful makeup tó wà lójú mi àti bára mi ṣe ń pra pra I am a Yoruba girl in Nigeria and I just decided why don't we do a tutorial in Yoruba so I decided to team up with another YouTuber here on YouTube her name is Miss Z Pro so together both of us are going to be showing you different looks but we're going to be teaching you the looks in Yoruba language. Now, I've decided to actually subtitle this for some of you that are not Yoruba so that you can still, you know, carry along with me, but also laugh at me because, yeah, this is also supposed to be supposed to be fun, nothing too serious. If you'd like to see bloopers at the end of this video, just wait till the end of this video. So, tẹ́ bá fẹ́ mọ̀ please do keep on watching. So, ẹ káàbọ̀ padà. Lákọ̀ọ́kọ́ mo ti lọ ṣe ojú so that ó I don't even know what's so okay. Láti lè jẹ́ kí eh, gbogbo nǹkan tá a fẹ́ ṣe kó jẹ́ ní ta máa tètè ṣe. Nǹkan ẹ̀kọ́ tí máa kọ́ sọ fún yín nípa téèyàn bá fẹ́ ṣe irú ojú báyìí ni pé èèyàn máa kọ́kọ́ fi powder èmi ní apá tó tóbi báyìí tó jẹ́ pé oríṣiríṣi kọ́lọ̀ eh, shade powder ló wà níbẹ̀. Màá mú èyí tó jẹ́ pé ó wà ní tí mo lè fi ṣe highlight highlight ní Yorùbá ìyẹn túmọ̀ sí pé ibi tí wọ́n bá fẹ́ kó yọ ṣùgbọ́n ẹ àǹfààní tí mo ń ṣe ìgò ń ṣe pé mo fẹ́ kó jẹ́ kó yọ mo fẹ́ jẹ́ kó yẹ pé nígbà tí n bá ti ń fi ṣánáṣáná yìí sí ibi ojú mi tó bá ń jábọ́ sí ibi fèrèsé ẹ̀kẹ́ mi bí kò ní pọ̀ jù tó bá dẹ̀ pọ̀ jù ó máa jẹ́ kan tí mo lè fi brush ńlá tí mo lè fi gbá dànù <laughs> this feels so weird guys I won't even lie to you but let's just move on tí wọn bá ti kọ́kọ́ ṣe yẹn um, this is a lot so tí èèyàn bá ti kọ́kọ́ ṣe yẹn ẹ má bínú pé mo rẹ́rìn mo ti fara mi rẹ́rìn lẹ́yìn kámẹ́rà torí mi mọ Yorùbá sọ dáradára especially tó yẹ pé mo mọ̀ pé mo rí kan dára bí so it feels weird <laughs> ẹ wo gbogbo kọ́lọ̀ yìí kò ṣe gbogbo ẹ̀ lálò sójú ẹ mọ́ pariwo díẹ̀ lálò ń bẹ̀ ṣùgbọ́n ó ní àwọn kọ́lọ̀ kan ẹ má bínú o ní a máa lo màmá lo English lẹ́yọ̀ kọ̀ọ̀kan torí Yorùbá mi ò sọ wọ́n tó bẹ́ẹ̀ so a máa mú àwọn kọ́lọ̀ kọ̀ọ̀kan nínú ilé a dẹ̀ máa mú àwọn kọ́lọ̀ kọ̀ọ̀kan nínú kejì Elma Beauty Blossom palette eye shadow palette so a máa mú brush kan tó máa ń pè ní crease brush òun ni màá fi mú kọ́lọ̀ orange tó wà nínú shade tí mo fi hàn yín lẹ́ẹ̀kan yẹn tó o máa fi sí ibi òkè ó dàbí àárín tó wà láàárín ìpele òkè àti ìpele ìsàlẹ̀ ojú wa a máa kọ́kọ́ fi sí díẹ̀ a ó wá máa fi lọ ní ìlọ́po ìlọ́po tá a bá ti ṣe yẹn tán a máa mú color pink eléyìí òun la máa fi sí orí èyí tá kọ́kọ́ fi sójú wa yẹn eléyìí ṣe rí pé ó níbi tó dé ó níbi tí ò kọjá ó níbi tí àlàfo rẹ̀ dé tá bá ti wá ṣe yẹn tán a mú kọ́lọ̀ pọ̀pù so tá a bá ti mú yẹn a wá rọra fi sí òkè báyìí a wá máa lọ ní back and forth títí títí tí ó fi darapọ̀ mọ́ kọ́lọ̀ tó kù tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ so ìgbà tá a ti ṣe yẹn tán á wá mú concealer a máa mú díẹ̀ ń bẹ̀ a máa fi sí ẹ̀yìn ọwọ́ wa á wá wá brush kan tó bá pẹlẹbẹ dáadáa bí eléyìí A. wá rọra fi ibi pẹlẹbẹ yẹn á fi mú díẹ̀ lára concealer wa yóò wá dàbí ipa fẹ́ gé ibi ara eyeshadow tá a ti ṣe so that ibẹ̀ máa mọ́ so ibẹ̀ máa mọ́ ju gbogbo ara ojú wa tó kù gbogbo ara ilé ojú wa tó kù so tá a bá ti wá gé tán a wá fi brush wa a wá fi mọ pàtẹ títí títí ó fi gbẹ so nǹkan tó kù ni a tún máa mú brush míì tó bá pẹlẹbẹ bí eléyìí a wá fi mú kọ́lọ̀ yìí ó fẹ́ dàbí green ó fẹ́ dàbí black a wá gbé sí ojú tá a la gé tẹ bá rí kọ́lọ̀ kọ́lọ̀ yìí gangan kọ́ ló wà ní ibi tọ̀nàtọ̀nà wa ṣùgbọ́n a gbọ́dọ̀ fi eyeshadow kan sí tó bá súnmọ́ gbogbo kọ́lọ̀ tá a fẹ́ lò tó bá yẹ pé èwo láìkí tọ̀nàtọ̀nà tó bá lójú o lè fi sílẹ̀ báyìí wá kàn make sure pé o blend gbogbo ìtókù mọ́ra wọn dáadáa so that ó máa jáde dáadáa ṣùgbọ́n àwa fẹ́ tó ṣe tọ̀nàtọ̀nà because we like to sharp rapper ẹ lè fi ọwọ́ yín pin ṣùgbọ́n èmi like láti máa fi brush ṣe so máa ra fi brush jọ pin sí gbogbo ibi ìpele ojú tí mo ti gé yìí àǹfààní wà nínú kéèyàn máa mu díẹ̀díẹ̀ ju kéèyàn kó kéèyàn fi brush kó púpọ̀ lẹ́ẹ̀kan kéèyàn wá kó lọ síbi ojú díẹ̀ díẹ̀ lèmi máa ń mú so nǹkan tó kù ni pé brush tá a fi mú kọlọ pọ́pù yẹn a máa padà lọ sí pọ́pù yẹn á wàá mú á wàá fi rọra olóyìnbó máa pè ní define ṣùgbọ́n á fi padà wá sí abala yìí á wàá gbé orí ibi tí ṣanṣẹ́yìn ti dúró so that àyè eh, gáàpù òní wà ń bẹ àyè òní láàrin ẹ̀ a máa wá lọ sí shade kan táwọn òyìnbó a máa wá lọ mú black shade kan táwọn òyìnbó. so ìgbà tá a ti place eh, eyeshadow ṣánáṣáná wa tán n tó kù ni pé a máa ṣe abala ojú wa tó kù ká tó gbé eh, eyelashes sí now first thing tá a máa kọ́kọ́ ṣe ni pé a máa mú liquid liner olóyìnbó máa ń pè ní liquid liner yorùbá bíi tìró ni ṣùgbọ́n tìró olómi ó kàn yẹ pé eré ilé àkè fi sí inú ojú o ìta ojú la máa ń fi sí so a máa ra mu díẹ̀ díẹ̀. yorùbá tá a ti ṣe yẹn báyìí tìró ló kù tí a máa lò àwọn kan máa ń pè ní kajal dúdú ni bọ̀ òun ò kì í ṣe olómi tìró gidi original tìró lélẹ̀ tá a máa ń lò fọmọ ọmọ ìkókó so ìyẹn la máa fi sí ìhà abala ní ojú wa so ìgbà tí ẹ bá ń gbẹ lọ́wọ́ a máa mú nǹkan táwọn olóyìnbó máa ń pè ní mascara dúdú lòun náà so a máa fi ṣe irun ojú wa a máa fi yà sókè so that tá a bá ti fẹ́ lo lashes gbogbo ẹ̀ máa wọnú ara wọn máa jọra wọn so lásìkò ìgbà tẹ́lẹ̀ ti gbẹ a máa wá mú brush tíntìn ní tẹnu ẹ̀ tíntìn tẹnu ẹ̀ fẹ́lẹ́ bí eléyìí a máa wá fi mú ṣèdì tó ń pè ní brown nínú Blossom Beauty yẹn màá wá rọra fi sí abẹ́ ìpele ojú mi àwọn olóyìnbó máa ń pè ní smoke out the eye under eye. so nǹkan tó kù nísìnyí tó lóyìnbó máa ń pè ní eyelashes ẹ jẹ́ má bínú o àwọn aráalé wa wà around wọn dẹ̀ ajá so ajá wọn ló ń gbó so mo fẹ́ lo eyelashes inú mi dùn torí eyelashes yìí mo like ẹ̀ gan-an mo dẹ̀ like ẹ̀ nítorí pé ọmọ nàìjíríà náà lè ṣe lé in fact ọmọ yorùbá adéọlá lórúkọ rẹ̀ so mismetics lórúkọ nǹkan tó ń ta eyelashes ṣe oríṣiríṣi ṣùgbọ́n lashes yìí tiẹ̀ ni mo fẹ́ lò lẹ́nu so tóyàn bá ti fi ìtọ́mọ́ pè ní lash glue síbi abala lashes yìí wọ́n máa dúró díẹ̀ kó gbẹ tó eléyìí báyìí a máa rọra gbé sí ibi abala ojú wa tó wà láàrin láìnà olómi àti irun ojú tọ́lọ̀ fún wa yẹn gangan tó mi ìmọ̀ tẹ́ bá lè rí dáadáa ṣùgbọ́n ìgbà tí mò ń fi glitter síbi ojú mi yẹn bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ó jábọ́ síbi ẹ̀rẹ̀kẹ́ mi so máa rọra mú powder díẹ̀ powder kọ́lọ̀ tí mo lò yẹn máa rọra máa fi gbọ̀n kúrò níbi ojú mi. ah ṣẹ̀rí kójú mi ti ṣàprápra báyìí ẹ́ ẹ́ ṣàprápra ah, mẹ́rọ. so normally bẹ́ẹ̀mi ṣe máa ṣe makeup mi nǹkan tó kù ni pé kí n ṣe tèmi ṣùgbọ́n màá kọ́ mú powder díẹ̀ màá wá fi gbọ́n gbogbo nǹkan tí oró powder tí mo ti lò tó ti pọ̀ ju èyí tí lò normally lọ màá wá fi gbọ́n so that gbogbo ẹ̀ máa jẹ́ ojú mi máa blend dáadáa mọ́ra wọn mi ì mọ̀ bóyá ẹ̀ rí dáadáa ṣùgbọ́n ojú mi ti ń ó ti ń blend mọ́ra wọn tó yàtọ̀ pọ̀ jù nínú kọ́lọ̀ eh, tí mo fi highlight àti kọ́lọ̀ tí mo fi contour so láti jẹ́ kí everything tún parapọ̀ sí i mo máa lo nǹkan tó máa ń pè ní setting spray láti ọ̀dọ̀ brand kan mo ti relé náà so màá fi sí gbogbo ojú mi so bàtà tí fún yẹn ní time díẹ̀ láti jókòó sínú skin mi mo fẹ́ ṣe lipstick actually lip gloss mo fẹ́ ṣe so gbogbo nǹkan yìí mo máa need láti fi ṣe lip gloss mi ṣùgbọ́n mi ló fi hàn nínú fídíò torí fídíò yẹn láti dùn jù so mo máa ṣe fídíò mi ẹ lè wá padà wá wò yẹn létà lórí bí mo ṣe máa ń ṣe nude lip gloss mi nude yẹn ó fẹ́ dàbí àwọ̀ skin mi so kò ní wà so obvious pé mo lo lipstick ó kàn máa wà pé ok mo lo lip gloss mo ń padà bọ̀ so báwọn yorùbá ṣe máa ń sọ the end lópin sinimá mo ti ṣe tán lẹ́yìn àti dé òpin fídíò yìí ṣùgbọ́n mo lérò pé ẹ enjoy gbogbo tí mo kó wá fún yín lẹ́yìn. Ah! ọmọ ọmọ ṣe dùn ọmọ olódùn tó yìí ẹ aṣọlẹ bíbo. so mo ti lọ ṣe lip gloss mi àti lipstick mi so nǹkan ẹyọ kan tí mo kàn tún fi sí ojú mi àtara mi láti jẹ́ kí everything máa dán kó máa ṣáprápá òun làwọn olóyìnbó máa ń pè ní highlight ṣùgbọ́n ilé ìkọ́lọ̀ ẹyọkan ló wá that is gold òun mo fi sí bí mú mi tí mo fi sí ẹ̀rẹ̀kẹ́ mi ẹ wò bó ṣe ń dán òun mo fi sí bí ẹ̀rẹ̀kẹ́ mi bí mo dẹ̀ tún fi sí ẹ̀bù èjìká mi àti ibi àyà mi bí sọ̀dọ̀ gbogbo ẹ̀ máa dán máa tá a bá ti ya fọ́tò báyìí gbogbo Instagram máa gbà ni ẹ wọ́n máa gbà will try and put bloopers at the end of this video i really enjoyed doing this and i hope that you guys enjoyed and we've come to the end of this video so toba jomo yoruba, jekin yorùbá jẹ́ yoruba. Dara sọ mi o mi mọ́ tó de join wa ẹgbẹ́ gidi yi egbe wa ah owó la máa owó la máa make bi already la máa make pẹ̀lú a make ọ̀rẹ́ a make owó so that kí life everybody máa bẹ́ra so nǹkan tó bá fẹ́ join wa nǹkan ẹyọkan náà ló máa ṣe ó máa tẹ red button kan tó wà nísàlẹ̀ ń bí tó bá ti tẹ red button yẹn ó ń subscribe lọ́kàn síbẹ̀ tó bá ti tẹ red button yẹn ó máa di black tó bá ti di black ó ti darapọ̀ mọ́ wa náà nìyẹn tó bá dẹ̀ tún fẹ́ o lè tẹ kankan tó dàbí aago lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ ló máa ń pè tó bá ti tẹ bẹ́ẹ̀ yẹn náà wàá lè mọ̀ tí bá ti drop video tuntun yẹ kí ló tún kù tó bá dẹ̀ tún wẹ̀ tó bá wò pé ah mo gbádùn fídíò girl yìí jù fún mi ní like thumbs up button like ló máa ń pè òun ló wà lókè immediately after the video side yìí lòun wà ní tiẹ̀ tó bá ti fún mi ní like àbùṣe ó ti bùṣe until next time i'll see you guys in my next video ó dàbọ̀ ẹ́ eh, ya dupe berepe. Eh, pè é ṣúgà ṣúgà. <laughs> so lákọ̀ọ́kọ́ mo ti lọ ṣe ojú kan sílẹ̀. gonna sell it. We're gonna sell it well in it. So mo lip lip bliss eh, eh? Ah, Okay, I don't know what I was thinking. I don't know what happened to my brain, but I thought I could do this. But it's much more harder than I thought. Let's go.